أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọba mímá ọba ọ̀gá ògo àṣì ẹ̀yìn fún ọlọ́run ọba náà bó ṣe tọ́ sí ẹ̀yìn àdúgbò fún ọlọ́run pé ó kí ń sọ wá di dédé àsìkò yìí ó kí yọ̀ọ̀dá ìjókòó ti alẹ́ yìí fún wa èyí tí a fi ń ka kíra kìtàbù tawhid pẹ̀lú àlàyé ẹ̀ kí akorúkọ ẹ̀ ní fatahul majid adúgbò fúnra ọlọ́run ọba pé oṣù wa lé ojú ọ̀nà yìí lákọ̀ọ́ ń bẹ̀rẹ̀ ọlọ́run wa lákọ̀ọ́ má yí ẹsẹ̀ wa kúrò lójú ọ̀nà sunna àti ojú ọ̀nà islam kọ́ wa gba ní ìbádà fún wa ọ̀làlá ilaha illallah ọlọ́ọ̀kan sọ ọlọ́run atúnjẹ́ kí ọ̀rọ̀ pọ̀ ayé kì í mọ́ lọ sínú kíra kí à ń kà níbi ìbẹ̀rẹ̀ náà láwà so kìtàbù tawhid níbi àwọn àlàyé ìbẹ̀rẹ̀ kí àfa ń ṣe náà ni a sì wà lẹ́nu ẹ̀ mọ̀nà ti pé ní ìdádúgbò yìí náà ni jẹ́ kí n sọ ìran ìran tawhid kí ní kí wọ́n sọ fún wa so wọ́n sọ pé ìran méjì ni ìran tawhid gẹ́gẹ́ bí àwọn ti gbé kalẹ̀ ń bí àwọn méjì kí wọ́n gbé kalẹ̀ ń bí yìí èyí tá a ti mọ̀ tẹ́lẹ̀ mẹ́ta yẹn yóò máa wọ sínú abẹ́ rẹ̀ méjì tí wọ́n sọ fún wa bí òun ni tawhid fil ma'rifati wal isbat èyí tawhid jẹ́ pé ní òun dúró lórí ká ma ọlọ́run ọba subhanahu wa ta'ala wípé ọ̀kan ṣoṣo ni ká sì fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ nínú ọkàn wa so èyí ni wọ́n kò ní tawhid lè máàrífà wal isbat so èyí báyìí nínú mẹ́ta tá a ti a mọ̀ sí tawhid rububiya tawhid uluhiyya wa tawhid asma wa sifat so méjì nínú yìí wà ní abẹ́ tẹ àkọ́kọ́ tí àwọn gbọ́ tún gbé kalẹ̀ yìí méjì tó wà lábẹ́ tawhid lè máàrífà ti isbat ni tawhid rububiya wa tawhid al-asma wa sifat so méjèèjì oní wọn kó jọ sí abẹ́ tawhid fil ma'rifati wal ithbat torí pé tawhid rububiya gbogbo kí n dárí náà ni pé ní kí ẹ̀dá ó gbà nínú ọkàn rẹ̀ pé ọlọ́run ọba òun náà ni ọba ṣẹ̀dá òun ọba adẹ́dá tọ́dá wá sáyé àti gbogbo nǹkan kí n bẹ láyé òun náà láfi ń pè ní Rabbul Alamina ọba gbogbo àgbáńlá yẹn pátápátá. so òun náà ní ń darí ètò wa òun náà ní jẹ́ ká máa bẹ àwọn tí ò sí mọ́ òun náà ní òye fún wọn ó sí mọ́ títí tí àlìkíámà èdè àti ìjọ àlìkíámà náà lọ gbogbo ìtumọ̀ rùbùbíyà nìyẹn so àlìkẹ́lẹ́ yìí àkọ́kọ́ nídìí kí ó fìdí múlẹ̀ ká mọ̀ bẹ́ẹ̀ wa pé yẹ̀yẹ́ sí pé ní aki yẹn àti màtàbámà nínú wa so àwọn èso rẹ̀ níbi iṣẹ́ tá a bá ń ṣe lẹ́yìn náà asma wa sifat òun náà mímọ̀ náà ní ká mọ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó ga jùlọ àti àwọn ìròyìn rẹ̀ àwọn orúkọ rẹ̀ tó dára jùlọ àti àwọn wa ta a bẹ́ẹ̀ kí a sì gbàgbọ́ bẹ́ẹ̀ láti ìgbàgbọ́ yẹn a máa rí èso náà nínú àwọn sẹ́ǹsì wa. àmọ́ méjèèjì a má lórí kí a kọ́ gbà bẹ́ẹ̀ ká sì mọ̀ bẹ́ẹ̀ tàwídìí ẹlẹ́ẹ̀kejì ní bí àwọn afáàsì pín sí bí òun ẹ̀pẹ̀ ní tàwíd fi talab wal qasd so ó fi hàn pé ní tàwídìí ẹlẹ́ẹ̀kẹta láwọn ajá pín sí mẹ́ta yẹn èyí tàwídìí olóhíyá so òun náà ni àwọn fún ní orúkọ ń bí ìtúyàtọ̀ òǹkan náà ni òun ẹ̀pẹ̀ ní tàwíd fi talab èyí ń ìmọ̀lọ́n lọ́kan ṣoṣo ìgbẹ́lọ́n lọ́kan ṣoṣo subhanahu wa ta'ala níbi àwọn ẹsẹ̀ ń ṣe wa èyí ń àwọn nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ fún ká máa ṣe nínú Islam àwọn nǹkan tí wọ́n request níbi ní tọ́lá wal qasdi kí wọ́n sì ní ká gbà sínú èrò ọkàn wa bẹ́ẹ̀ kí bó rí bó ṣe rí náà nìyẹn ká sì máa ṣe bẹ́ẹ̀ so wa huwa tawhid ilahiyya wal ibada so afáàní òun náà ni wọ́n pè ní tawhid uluhiyya ìyíhun ìmọ̀ ìmọ̀ ìgbàgbọ́ pé ní ọlọ́run ọba onìkan ni ẹni tọ́tọ́ láti máa sìn onìkan tọ́tọ́ sí kíká máa sìn kò sí nǹkan míì má tagbọ̀n ọmọ gẹ́sẹ̀ fún àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà wọ́n ń pè ní tawhid al-ibada wọ́n tún pè ní tawhid al-uluhiyya tawhid yìí ti àkọ́kọ́ yẹn tawhid al àti asma wa sifat tí wọ́n kó sí abẹ́ tawhid marifa wal isbat nítí òun dálélẹ́rí náà ni pé ní kábàkí ọlọ́run bá ọ̀kan ṣoṣo ní níbi sẹ́ǹsì ọlọ́run àti ìròyìn ẹ̀ àtàwọn orúkọ rẹ̀ iṣẹ́ tọ́lọ̀ ń ṣe fún ara rẹ̀ kábàkó nìkan náà ní ń ṣe iṣẹ́ tọ́lọ̀ ní ń ṣe pọ̀ bẹ̀rẹ̀ láti ibi dídá náà ni ó wa ẹ̀dá wọn ò wa tán òun náà ní ń darí wa gbogbo ètò ayé so ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ òjò ń rọ̀ a tún bọ́ sásìkò mi kí sásìkò jò so òkè sánmà àwọn omi àwọn búdú àwọn ọnú gbó gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo kìnìyàn ṣe ń lọ tí gbogbo ọ̀dàrú so ìṣe ọlọ́wọ́n bá ní subhanahu wa ta'ala káwọ̀ kó nìkan náà ní ń ṣe kìí ṣe nǹkan míì so lábẹ́ náà ni ìṣe àrísìkí fún ni a lówó ni a bímọ ni a lálàáfíà ni àbídàkejì ẹ̀ náà ni ọlọ́run náà ní ń ṣe so yíyí wọ́n lábẹ́ tawhid rububiya èyí ń gbọ́ lọ́nà lọ́kàn sórí gbogbo àwọn sẹ́ǹsì rẹ̀ tawhid uluhiya ó ní gbígba ọlọ́run lọ́kàn ṣoṣo níbi sẹ́ǹsì àwa ẹ̀dá iṣẹ́ ọwọ́ tiwa táwọn ẹ̀dá máa ṣe gẹ́gẹ́ bí ìjọsìn kàṣe fọ́lọ̀ nìkan ṣoṣo òun ni uluhiya akírun ni agbáwẹ̀ ni apẹran ni fún ìjọsìn. a máa nífọkàntán ni a máa nígbàlálé ni a máa kébàmílà ni a máa fàdúrà ni gbogbo tó tá a máa ṣe gbèsè ayé wa ká máa dájú ẹ̀kọ́ ọ̀dọ̀ Ọlọ́run nìkan wa ta'ala so èyí ń tawhid olùhíyá so ọ̀dọ̀ tí wà ní yìí ń wà èyí ń àwọn ṣe wa tá a máa ṣe ká má jẹ́ kí kankan mi ò ń bẹ̀ Ọlọ́run nìkan sọ ni ká máa ṣe fún oníkàgbà pé gbogbo gbogbo ìṣesí wa ayé káwọn ọlọ́run kan náà ní í ṣe gbogbo ẹ̀ so eléyìí ni ìkànjú táwọn ní méjì dání lórí àjọyọ̀ sí káwọn àfáwọn àjọ ní àmọ́ ká padà sílẹ̀ láti ṣàlàyé tawhid méjèèjì òun náà ni àfáwọn al-allama ibn qayyim alayhi rahmatullah gẹ́gẹ́ sí mu wọ́n bì wọ́n ní àfáwọn ibn qayyim wọ́n sọ báyìí pé ní wa amma tawhidu alladhi da'at ilayhi ar-rusul kí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá yányá tí wọ́n pèpè sí wa nazalat bihi al-kutub kí ọlọ́run sì torí ẹ̀ sọ gbogbo àwọn kíra tó sọ kalẹ̀ tọ́lọ̀ ń sọ kalẹ̀ injil taurat injil sọ̀húfù ibrahim àbí zabura daoud alukur'ani karim gbogbo àwọn kíra wọ̀nyí tọ́lọ̀ torí ẹ̀ sọ kalẹ̀ afáàní fa huwa naw'an ìran méjì ni tawhid náà àkọ́kọ́ tawhid fil ma'rifati wal isbat gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé fún aṣáájú wọn náà ni tàwíìdì ìmọ̀lọ́n lọ́kàn níbi ìmà kí a mà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ lórí wà ìsìnbá àṣàṣìbí díẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ lórí so òní a pè fún wa ní tàwíìdì rúbùbíyà àti tàwíìdì asmá wa sifaj ẹ̀ẹ́kejì wà tàwíìdì fi talab wal qasd so àti tàwíìdì èyí jọ pé ní wọ́n wá látọ̀dọ̀ tí wá wọ́n béèrè lọ́wọ́ pé ká máa ṣe é fún ọlọ́run nìkan ṣoṣo gbogbo èròǹgbà wa yẹnyẹn ká máa dagbé ẹ̀kọ́ ọlọ́run nìkan ṣoṣo so èyí ni àwọn fápẹ́ ní tawhid olùhíyá àbí tawhid ìbàdà wọ́n fún bẹ́ẹ̀ sàlàyé àwọn tawhid méjèèjì fún alẹ́kùnrẹ́rẹ́ wọ́n sọ báyìí pé nípa awwal àkọ́kọ́ tó akọ́sọ yẹn èyí tawhid fil òun ni kéèyàn ó sì díẹ̀ múlẹ̀ gbangban inú ọkàn rẹ̀ àti ṣeṣí ẹ̀ pàápàá ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá ayé tọ́da ayé táǹpẹ̀ ní rọ́bù ọlọ́run tó ní wá tó ní gbogbo ẹ̀dá yányá wàsífàtìwú àti gbogbo àwọn òròyìn rẹ̀ wà fún àlùwù àsùmáwò àti gbogbo àwọn iṣẹ́ ìṣe rẹ̀ àti àwọn orúkọ rẹ̀ ká múlẹ̀ pé ṣe rí gan nìyẹn gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ròyìn rẹ̀ tí anabi rẹ̀ sallallahu alayhi wa sallam tẹsán yẹn fún wa wàtàkàlámàwú bìkútù bìyí tí ó sì sàlàyé ẹ̀tọ́ sọ sínú àwọn tírà rẹ̀ ẹ̀tọ́ sọ̀kalẹ̀ wàtàkìlímù wú ni man ṣá àmínú ìbáàdì yìí àti bọ́lá ṣe ń bá sọ̀rọ̀ nítọ́lá wù nínú àwọn ẹrú ẹ̀ kí ń bá sọ̀rọ̀ kẹ́ bọ́lá ṣe bá anabi musa aleyhi salatu wa salam sọ̀rọ̀ tó bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó bá sọ̀rọ̀ ní òru mi'raj so àwọn méjì tí a rí ẹ̀rí fún náà ni pé ní àwọn tẹ́mọ̀ tó máa bá sọ̀rọ̀ wa ìsìbáàkì umumu qada'ihi wa qadarihi wa hikmati bákan náà ìfìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ gbọ́ngbọ́n ipe ní gbogbo ìdájọ́ tọ́lọ́run bá ti dá òun náà ní ó máa jẹ́ ṣíṣe àti ìpèbù tọ́lọ́run ti pèbù gbogbo ẹ̀dá yányán tọ́lọ́run ti kọ̀kọ́ lẹ gbogbo ẹ̀dá tí bí ẹnìkọ̀kọ́ ṣe máa rí nì wa hikmatuhu àti ọgbọ́n àti ìdí abájọ tó wà níbi gbogbo àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe yálà ọlọ́run fi mọ̀ wá àmọ́ ni pé àmọ́ ìdí tó lọ́ọ́ fi ṣe àwọn nǹkan ni àbí àti ẹ̀mọ́ àmọ́ ká fi ímánì kí a ní àti ìgbàgbọ́ ta ní sí ọlọ́run a sì gbà pé gbogbo tó lọ́ọ́ bá ṣe yẹn oore àti síkìmọ̀ wà ń bẹ̀. وقد أفصح القرآن عن هذا النوع جد الإفصاح جد الإفصاح àfáàní alukur'ani karim ó ṣe àlàyé ní àlàyé tó kúnrẹ́rẹ́ tó sì dé òpin àlàyé lórí tawhid àkọ́kọ́ yìí ìyẹn tawhid fil ma'rifati wal isbat tó lọ òun náà lọ́sọ̀tún ní tawhid rububiya wa tawhid asma wa sifat. kama fi awwal surat al wa surat taa wa akhir al wa awwal tanzil as وأول آل عمران وسورة الإخلاص بكمالها وغير ذلك so ibi àwọn tá a ti rí àwọn oníkẹ́lẹ́ ti ṣàlàyé tawhid al-ma'rifatu al-isbati yìí òun náà ni díẹ̀ nínú àwọn ìjọba ti sọ́nà al-Qur'an iná ni wọ́n mẹ́sàn fún wọn bí ìbẹ̀rẹ̀ sọ́tò hadid ìbẹ̀rẹ̀ sọ́tò tọ́ a ìpàdé sọ́tò hashiri àti ìbẹ̀rẹ̀ sọ́tò sajida àti àkọ́kọ́ ali imran àti sọ́tò ikhlas gbogbo ẹ̀yàn yẹn so tábà wọlé lọ́wọ́ àwọn sọ́wọ́ tí wọ́n kà fún wa yìí á rí pé ní ọlọ́run bá ń sọ̀rọ̀ fún wa ń pa ìdẹ́ẹ̀dá bó ṣe dá ẹ̀dá tẹ́kọ̀ náà ní sì ń darí gbogbo ètò ayé òun nìkan náà sì ni kò sábẹ́ mi kì í ṣe máa fi ọlọ́run subhanahu wa ta'ala náà ni àwọn olùkọ́ bàbá wa sọ mẹ́. àná òun sáà ní yẹn kejì nínú tawhid méjì tí wọ́n sàlàyé fún wa ما تضمنته سورة قل يا أيها الكافرون إيه معناها سورة الكافرون هنا آه نعم عليه كي أو ننو سورة الكافرون هنا ني آه توحيد كوجي كي أو نفهم صلى الله إيه توحيد الألوهية والعبادة قال يا سيدي gbogbo ọ̀nà ìjọsìn tá a máa jọsìn nígbèsè a máa jọ́sìn fún ọlọ́run nìkan ṣoṣo ni a ní yé kí n kankan ní ìpín bẹ́ẹ̀ lẹ́yìn náà ìjọ́sìn tí a sì máa ṣe náà ká máa ṣe pẹ̀lú ìbámu àlàyé tí ọlọ́run bá ṣe fún wa tọ́rọ̀ òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wá sàlàyé fún wa ni. kúlí yá ayé ọ̀rẹ́ káfíròn a ti máa túmọ̀ àsúrà yìí lọ́pọ̀lọpọ̀ tọ́lọ́ ní sọ fún wa pé àwọn kèfèrí pé ní èmi ò ní ṣe ń sin o nǹkan tẹ́ ń sìn nì tẹ́ ń sìn jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run èyí bá yín ṣe é gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ò ṣe jí ìgbà pé ẹ sìn kí mi náà ń sìn níparí ẹ̀ làkún dínú kan wọlé yẹ dín so ẹ̀sìn kì í tẹ́ ń sìn ọ wà fún yín ẹ̀ ń tẹ̀lé fèénu ara yín ni kìmí náà sì ń bẹ fún mi kẹ́lọ́n kìíní kí mi náà kékìlá kalẹ̀ fún mi náà kí mi ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba so eléyìí ó yẹ kí àwọn mùsùlùmí ká máa dìímú púpọ̀ nígbèsí ayé wa káwọn jẹ́ pé ní àwọn akọ́sẹ̀ ẹnìkan ama àbáwọn àwọn kan níbi ọ̀rọ̀ ẹ̀sìn káwádìí kí lọ́lọ́run níbi ẹ̀sìn ká sì fi òun náà ni à ní tawhid wa qawluhu ta'ala bákan náà àtúndí àlàyé tawhid yìí nínú gbólóhùn ọ̀rọ̀ náà kì í sọ fún wa nínú Ali كما سيقول قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا بانا مسلمون الله يا محمد صلى الله عليه وسلم صبي mo pe ẹ̀yin kí a yahudi àti nasara ta'alaw ila kalimatin ẹ máa bọ̀ wá kẹ́ bá ẹ máa bọ̀ wá lórí gbólóhùn ẹyọ kan soso, kẹ́kọ̀ọ́ náà ló ṣe déédéé baynana wa baynakum láàrin wa kí ẹ̀yin ìtumọ̀ ní pé tẹ̀lé àwọn àkọọ́lẹ̀ tó wà lọ́wọ́ ó ṣe déédéé pẹ̀lú àkọọ́lẹ̀ tó wà lọ́wọ́ tiwa náà kí ni nǹkan náà alla na'buda illallah ibi ká máa jọ́sìn fún kankan mi àfi ọlọ́run ọba nìkan ṣoṣo ni ká máa jọ́sìn fún ká máa jọ́sìn fún Ìsá ká máa jọ́sìn fún ìyá rẹ̀ ẹ̀mí mímọ́ ọlọ́run nìkan ṣoṣo ni máa jọ́sìn fún òun nìkan náà ni ọba ẹ̀dẹ́dà òun nìkan náà sì lọ́tọ́ sí ìjọ́sìn wala nushrika bihi shay'a ọlọ́run tún kàn nípa àní ìtumọ̀ ẹ̀ ní pé ní ànípa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní jésù ìwà náà wala yattakhidha ba'duna ba'dan arbaba apá kan wa a sì ní máa mú apá kan ní àwọn ọlọ́run àbí àwọn ọba kí a máa wárí fún min dunillah yàtọ̀ sí ọlọ́run ọba nìkan ṣoṣo fa in ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó bá sọ yìí fún wọn tí wọ́n bá wá yẹ̀yìn padà tí wọ́n gbẹ̀rù gbẹ̀rí tí wọ́n gbà ní ìtawọ́láwó tó fọkúlù wọ́n á máa sọ fún wọn pé ní ìṣìhádù ẹ máa jẹ́rìí di anna muslimun ipe àwa o mùsùlùmí làwa àwọn òní kò ní di Islam kí ni Islam náà òun náà ni pé ní na'budullaha wala nushrika bihi shay'an so aya yìí aya hikima wọn mi púpọ̀ so àmọ́ nítorí láàánú àwọn míì mi ń tẹ̀lé fe wọ́n máa ma tu aya yìí sí nǹkan míì àti fe ìfẹ́nu ara wọn àwọn kan tí wọ́n pè ní bóyá interface àbí lọ so aya wà náà àti wọ́n máa loju lò jù christian wa wa wọ́n máa mú àyà yóò wọn fi sè ẹ̀rí pé ní ọlọ́run náà pàṣẹ wọn pé ní kátó wọn ibi kí apalapọ̀ sọkàn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ àmọ́ tùmọ̀ àyà yìí tábà kíyèsí ta ṣèlú ló ń pa ìdáadáa á lè pé ní mẹ́sẹ̀gì àyà yẹn kílíà gidi gan. sọ àkọ́kọ́ ìwo gbólóhùn tó lọ nǹkan sọ náà tààlàó tààlàó sọ àwọn ọlọ́run ní kátó wọn pé ẹ máa bọ̀ wá ó rẹ̀ pé ní ọ̀dọ́ wa là ń pè wọ́n sí kì í pé ní àwọ̀ lọ bá wọn kì í gbẹ́dá kìkì láwa pè wọ́n sí kẹ́ni wọ́n wá sí. so ta'ala ila kalimatin sawa abaynakum wa baynana baynana wa baynakum. gbogbo wọn yọ kájọ pé ní àwọn àmàlámà dájú pé ní òun náà lọ pawọ́pọ̀ ló ṣe déédéé láàrin wa tó pé gbogbo àwọn anábìyàn lọ yẹn pátápátá ntọ́lọ̀ fi wá sí náà nìyẹn oná ni la ilaha illallah so allah na'buda illallah bákẹ́rẹ́ anábì nuha àti gbàgbọ́ wa lẹ́yìn obìnrin anábì musa anábì isa alayhi salatu wa salam arúgbó anábì àwọn bàbá ìsọ̀rọ̀ yẹn yẹn so tawhid iná wọn ń pèpè sí tàkọ́tà wà lórí ẹ̀ lóòótọ́ obìnrin pé ní iná ló ṣe dédé pẹ̀lú táwọn náà wà lórí ẹ̀ nìyẹn anla na'budu illallah kábà pàǹkà mi pọ̀ mọ́lọ̀ ọba àwọn èèyàn táwọn wí yìí kí wọ́n ń pe àwọn kírísítẹ́nì papọ̀ tí wọ́n jọ ń ṣe papọ̀ kí wọ́n jọ ń lọ tí wọ́n jọ ń ṣe gbogbo program papọ̀ káàkiri yìí ǹjẹ́ àwọn kírísítẹ́nì tí wọ́n jọ ń ṣe sáwọn gbà pé ní láà àwọn gbà pé ní wọ́n sìn ọ́ lọ nìkan ṣoṣo tí ò ní sanwó pẹ̀lú ẹ̀ wọ́n gba tí kò wọ́n lè withdraw pé Jesus ọlọ́run lọ́dọ̀ kí wọn wọ́n lè withdraw pé ní holy spirit ọlọ́run ni wọ́n lè withdraw ẹ̀ yára ẹ̀ so gbogbo ọlọ́jọ́ àpapọ̀ mọ́ kí wọ́n pé ní ẹjẹ́ ká sàpò ká máa gbogbo léyìí ó pé ní àwọn míì tẹ̀lé fẹ́ máa bí àyìnbá kan wallahu alam fún anákọ́sọ àlékún mọ̀nà ẹ̀fún ọlọ́run ọba ah, wàlá yàtàkìdà ba'duna ba'dan arbaba min dunillah so eléyìí náà wà lára àwọn ìwà tí àwọn kírísítẹ̀nì máa ń hùwà tàwọn jews tí wọ́n máa mú àwọn aṣíwájú wọn bóyá àwọn pásítọ̀ wọn ni àbí àwọn wàlíyì wọn jápé ń wàlíyì tí wọ́n sọ wọ́n di ọlọ́run tí wọ́n máa sìn wọ́n tí wọ́n máa tẹ̀ láṣẹ wọn ó wà lára àwọn wa wọn iná lọ́lọ́ fi mẹ́sàn-án yìí pé ní sẹ́ ẹ pàákì ẹ ní sọ eléyìí rè kẹ̀kẹ́ bá pàákì kẹ́ kẹ́ ń sin náà nìkan ṣoṣo kẹ́ ẹ̀ sọ pẹ̀lú ọlọ́run ọba

ó kì í ṣe christian tẹ́lẹ̀ hmm. iná yẹn bí mọ́ ẹ̀sọ́ bẹ̀rẹ̀ náà. naam ah, naam kí afẹ́fà jáde ni pé ní ní abẹ́ àyà yìí pé ní ọlọ́run ní wàlá yàtàkìdà bàdúnà bàdàn àrìbàbà min dunillah ṣé sàbẹ̀ kí kì í ṣe christian tẹ́lẹ̀ yìí ọ̀ sọ fún ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní. àwọn èèmú wọn ní ọlọ́run àwọn èèsìn wọn anabi wa bẹ̀rẹ̀ fún ni alaysa iza amarukum tuki'unahum wa iza nahawkum tantahun qalu qalu bala qala fatilka ibadatuhum sèyí gan náà ni ẹ̀sìn pé èyí fún wọn náà nìyẹn ó fi hàn pé ní ìmọ̀ tẹríba fún àwọn kan àbí ìmọ̀ ìtàláṣẹ wọn láti fi apàṣẹ ọlọ́run ọba ó wà ní kú ní wọ́n mú wọn ní àríbáàbù náà nìyẹn àríbáàbù jamu rọ́bù náà nìyẹn jamu rọ́bù so ọlọ́wọ́ ní fẹ̀yìntà wàlláwò wàkúlù ṣáàdù bí anna mùsùlùmùn so kí n bá ti wá kí n bá fi yaani gbẹrù dọ́rí gẹ́gẹ́ àwọn àwọn tí a sọ pé wọ́n ń ṣe wọ́n ń ṣe kí mùsùlùmí àti kírísítẹ́nì kọjọ́ máa ṣe pọ̀ yìí kí àwọn kírísítẹ́nì bá ti lè gba àwọn ìlànà tí ọlọ́run bá kà fún wa nù kúránì yìí tó sọ ìgbé ní kámọ́sìn kan mí lẹ́yìn ọlọ́run kámọ́sìn wọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala káwọn àkóso máa mú àwọn nǹkan ní ọlọ́run tí wọ́n bá lè ṣe yìí nì tó kálukọ́ ọmọ ọlọ́run rẹ̀ faqulu ishhadu bi anna muslimun kásọ̀ kújọ wàá ń tiwa ìsìlámù làwa dúró lórí ẹ̀ ẹ̀yin náà ìmọ̀lẹ́ sí kí n kò sí jà ń bẹ̀ ọlọ́run kọ́sọ̀ ló kọ́mọ̀lẹ́ fún ọlọ́run ọba so irú àlàyé báyìí ọwà nínú àlọ́kọ̀ àfa ni a tún rí irú àlàyé bákan nínú sọ́ọ̀tù tanzil alikitab sọ́ọ̀tù sajida nìyẹn àti ìbẹ̀rẹ̀ sọ́ọ̀tù limumin wà wọ́sọ̀tù a àti àárín rẹ̀ wà ákìrì a àti parí ẹ̀ wà áwọ̀lẹ̀ sọ́ọ̀tù araf ìbẹ̀rẹ̀ sọ́ọ̀tù araf wà ákìrì a àti parí rẹ̀ wà jumlatun sọ́ọ̀tù al-an'am àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè nínú sọ́ọ̀tù al-an'am wà gálíbù sọ́ọ̀tù qur'an báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sura al-Qur'an al-Karim ó sọ̀rọ̀ nípa àwọn tawhid wọ̀nyí lọ́pọ̀lọpọ̀ bal kullu surati fil Qur'an àfọwọ́ni kódà gbogbo sura kọ̀ọ̀kan tá a bá sí nínú al-Qur'an so a rí i pé ní ó ń pè wá síbi tawhid náà ni ó ń sọ̀rọ̀ nípa tawhid ni wa hiya mutadammina li naw'i tawhid so gbogbo al-Qur'an yẹn yẹn ó kó ìran méjèèjì tawhid yìí ló kó sínú shahidatan bihi da'iyatu ilayhi tó ń jẹ́rìí gbé àwọn tawhid náà tó sì ń pè wá sí lílo àwọn tawhid náà wọ́n fẹ́ fàjáde wá fún wa báwo ni alukur'an lórí jẹ́ pé ní gbogbo ẹ̀yẹ́ yẹn tawhid ní sọ̀rọ̀ pa ẹ̀ tó pa sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì àwọn ẹ̀kọ́ míì bí ìtàn bí ìtàwọn àlọ́bì kékeré lọ bí àwọn ìdájọ́ ẹ̀sìn lóríṣiríṣi bí ìkọ́ni níwà gbogbo ẹ̀wà nínú alukur'an lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n láti wájẹ́ pé gbogbo Al-Qur'an láti pé ní tawhid ní ń pè wá sí àwọn afẹ́ wọn fẹ́ sọ̀làyé wọn ni fàyín al-Qur'an imma khabaru anillah wa asma'i wa sifati wa af'ali wa aqwali tabasi al-Qur'an alikẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà ń mẹ́ ìmọ̀ kọ́ máa sọ fún wa nípa orúkọ ọlọ́run àwọn orúkọ ọlọ́run ọba ń sọ fún wa nípa ọlọ́run ọba àti àwọn orúkọ rẹ̀ àti àwọn òròyìn ọlọ́run ọba àwọn iṣẹ́ ìsìn ọlọ́run ọba àti àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba kí n sọ fáwọn ẹrú ẹ̀ ìrẹ́lẹ̀ yìí báyìí wọ́n wà tawhidul ilmi alkhabari gbogbo eléyìí ni ó wà ní abẹ́ tawhidul ilmi alkhabari wọ́n wà lápẹ̀ ní tawhidul ma'rifat wal isbat àbíkáwá wo àwọn agbègbè nínú ní alukur'an imma da'awatun ila ibadatihi wahdahu la sharika ìmọ̀kọ́lẹ́pẹ́ náà alukur'an ó ń pè wá lọ síbi ká máa sin lọ́ọ̀ nìkan ṣoṣo ká má pa nǹkan mi pọ̀ mọ́ lọ́wọ́ bá wa khali'i ma yu'badu min dunihi ká yọ páyọ̀sẹ̀ kó o níbi gbogbo nǹkan mi ìkẹ́ máa ń sìn lẹ́yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ká sí gẹ́gẹ́gẹ́lẹ́ nìyẹn tọ́tọ́lẹ̀ yìí eléyìí báni huwa tawhidul iradi at eléyìí gan tawhidi kí

kí ń pàṣẹ fún wa pé ká dúró lórí títẹ̀lé tòun ọlọ́run ba títẹ̀lé àṣẹ ọlọ́run àti jíjìnà sí àwọn nǹkan tó wọn bá kọ̀ so eléyìí bákan náà ṣé ó ní nǹkan ṣe pẹ̀lú tawhid àfa níbẹ̀ ni wa huwa huququ tawhid wa mukammalati eléyìí gan ni ẹ̀tọ́ kẹ́ẹ̀ká fún tawhid nígbà tá a bá wà pé ọlọ́run ọba onìkan lọ́ba adẹ́dà onìkan lọ́ba máa jọ́sìn fún tọ́tọ̀ àwọn àṣẹ rẹ̀ tọ́ tawhid yẹn kò sí òdodo nù ẹ̀ ìjọ òun tawhid jẹ́ òdodo lọ́dọ̀ ọmọnìyàn lọ́dọ̀ mùsùlùmí olùkọ́ máa tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run tó wọn bá pa yìí so àti àwọn kan wọ̀nyí náà ní tó máa kí tawhid yẹn ó fi complete tawhid nìkan kò lè dá wúlò fún yàn àfi kí àwọn iṣẹ́ ṣèyí mọ́ṣẹ́yí yẹn kọ́ tẹ̀lé nígbà yẹn ni tawhid tó wá wúlò tawhid tó bá wà lọ́kàn lásán kí òṣìṣẹ́ kí ṣe òṣèdédé rẹ̀ àbí kí sẹ́yìn yapa rẹ̀ tawhid àwọn mọ̀nàfíkì nìyẹn o àwọn mọ̀nàfíkì náà sì ní ọlọ́npa ọkọ̀ àwọn ọmọ kẹfìrí náà ni tọ́lọ́kọ́lọ́ àwọn bẹ̀ torí di eléyìí àṣẹ àwọn àṣẹ ọlọ́run ẹ má ṣe yìí ẹ má ṣe yìí òun náà wà lára abẹ́ tawhid ni ó wà lára àwọn ẹ̀tọ́ fún ibẹ̀ fún tawhid òun náà lọ jẹ́ gbòǹgbò tawhid abátọ́wá ni wà í ma khabarun an ikrami ali tawhid wà ma fa'ala bihi fi dunya wà máa yukrimuhum bihi fil akhirah tabatun wo àwọn àyà mi nínú alukur'an a rí pé olóògbé máa sọ̀rọ̀ ń pa kọ́mọ fún wa ní làbárì èyí ń ta pẹ̀lú àwọn ìtànìyàn àwọn ìtàn àwọn àwọn tó ti lọ so pàpà jùlọ àwọn tó jẹ́ ní eré nu wọn àwọn ànábì ọlọ́run àwọn ènìyàn ọlọ́run tó ti lọ tó bá wá sọ̀tàn wọn fún wa so gbogbo yẹn a rí pé wọ́n wà lórí tawhid náà lọ́lọ́run fi ròyìn wọn fún wa wọ́n wà lórí tawhid ọlọ́run ọba ni dẹ̀ ọlọ́run wa sọ̀làyé kí lòun ṣe fún wọn láyé nípa bóun ṣe ràn lọ́wọ́ bó ṣe ràn wọ́n lọ́wọ́ tó kún wọn lọ́wọ́ tó fún wọn ní ìṣẹ́gun lórí àwọn ọ̀tá wọn so eléyìí gbogbo ẹ̀ àwọn nínú Al-Qur'an Karim lè ọlọ́sùn wa fi parí ẹ̀ kí ni àpọ́nlé tí Ọlọ́run ti pèsè kalẹ̀ fún wọn kí ó ṣe fún wọn ní ìjọ àlèkèyàmà so eléyìí náà ó ní nǹkan ṣe pẹ̀lú tawhid kí ló ní sọ ní pé ní ìfọwọ́ jaza'u tawhid eléyìí ni ẹ̀san tọ́lọ́ ń pèsè fún àwọn tí ọba ní tawhid Ọlọ́run wa subhanahu wa ta'ala so àwọn agbègbè mi kò mọ́ náà Al-Qur'an وإما خبر عن أهل الشرك وما فعل وما فعل بهم في الدنيا من النكال وما يحول بهم في العقبى من العذاب àbíkárí ìdàkejì eléyìí kọmọ fún wa lábàárẹ̀ nípa àwọn tí wọ́n ń ṣe nǹkan mi pẹ̀lú Ọlọ́run ọba tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tí wọ́n ń pa nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run ọba àti kí ni Ọlọ́run ọba ṣe fún wọn láyé ntọ́lọ́run fojú wọn rí nínú ìyàtọ̀ jẹ wọn láyé bọ́lá wọn ṣe pa wọn rẹ́ tó pa wọn run nínú ìyà lẹ́yìn náà kí ni yóò tó wá ṣẹlẹ̀ sí wọn ní ìgbẹ̀yìn alámọ̀rí wọn níjọ́ àlìkíyàmà nínú ìyà tí ó wà á dé bá wọn ọlọ́run kí sọ̀rọ̀ yẹ fún wa sọ̀rọ̀ yìí náà ó wà lábẹ́ ọ̀rọ̀ nípa tawhid náà ni wa huwa jazau man kharaja an hukm tawhid eré ọmọ jẹ́ ẹ̀san fún ẹni tó bá jáde kúrò lábẹ́ ìdájọ́ tawhid kí o lo tawhid níbi ìsọ ayé rẹ̀ sọ torí di eléyìí táwa sọ pé Qur'an kulluhu fi tawhid àti Qur'an pátápátá tàwíìdì ní pè wá sí wà hukuki yìí ń sọ̀láyé àwọn ẹ̀tọ́ tí mẹ́fún tàwíìdì ń sọ fún wa wa jazaihi ó ń sọ àwọn ẹ̀sọ́ tí ń bẹ fún tàwíìdì bá lò ó sọ fún wa wà fi ṣáàni shirik lẹ́yìn náà ó fún wa sọ̀láyé fún wa nípa orogún tàwíìdì èyí ìdàkejì tàwíìdì ó náà ni ìmọ̀ pàtàkì pọ̀mọ́lọ́wọ́ subhanahu wa ta'ala so wàhálì yìí àtàwọn tí wọ́n wà lórí ìmọ̀ pàkàkọ̀ mọ́lá wọn báyìí wájàzá ìhìn àti àwọn ẹ̀san tí wọ́n bá pèsè fún wọn tí wọ́n wá bá wọn nígbà lè kíyàmà tó ti délé yìí ẹ làwọn fàtí sọ pé ní kòhánì gbogbo kòhánì yẹn yẹn láti òkè délẹ̀ tàwíìdì ní pè sí so bó ṣe ní náà nìyí ọmọ kọ́dọ̀ kọ́sọ̀ lè kọ́ àgbẹ̀yìn fún ọlọ́wọ́n ba ọ̀là la ilaha illallah qala sheikh al-islam àfọwà àgbàyìn islam ibn Taymiyyah alayhi rahmatullah oníṣẹ́ wọn ń ṣe àlàyé fún wa lórí àárín ìpínlẹ̀ توحيد alladhi ja'at bihi ar-rusul tawhidi kí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run bá mú wa innama yatadammam isbatu ilahiyya lillahi wahda ìkókó sínú náà ni pé ní kí a fi ìdí ẹ̀ múlẹ̀ gbẹ̀ngbẹ̀yìn ìjẹ́ Ọlọ́run pé ní Ọlọ́run nìkan lọ́tọ́ sí pé ká máa sìn lóun nìkan ṣoṣo bí ayin yashhad an la ilaha illallah pẹ̀lú ká jẹ́rìí ikú kò sí ọba kan àbí nǹkan kan tọ́tọ́sí kíkà máa jọ́sìn fún àyàfi ọlọ́ọ̀bá nìkan ṣoṣo subhanahu wa ta'ala la yu'badu illa iyyah a gbọ́dọ̀ sí nǹkan míì àfi ọlọ́ọ̀bá náà wala yutawakkalu illa alayhi a gbọ́dọ̀ gbára lé kankan míì bí sí ayé wa àfi lórí ọlọ́ọ̀bá yìí náà wala yuwali illa lahu a gbọ́dọ̀ báyàn ṣọ̀rẹ́ ká báyàn máa ṣe pọ̀ ká lórí olùrànlọ́wọ́ àyàfi kìtòrí tọ́lọ́wọ́n ba wàlá yu'adi illa fi àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀tá kálífà jìnnà sẹ́nìkan àyàfi nítorí tọ́lọ́wọ́n ba wàlá yu'malu illa li ajlihi a gbọ́dọ̀ sí nǹkan ká ní kìí ayé wa àbí kò jẹ́ kò kiri jọ ba àwọn gbólóhùn tá a bá sọ yìí àwọn ọ̀rọ̀ kìí bẹ̀ iṣẹ́ sì ń bẹ́ ń bẹ̀ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tá jẹ́ mùsùlùmí ibi tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kì í ṣubú náà ni àwọn nǹkan tí a fà kalẹ̀ wọ̀nyí àkọ́kọ́ níbi ìsìnlọ nìkan ṣoṣo gbogbo àwọn ìjọsìn tá a máa ń sin lóríṣiríṣi láti ibi ìrun ni agbáwẹ̀ ni alọ́sí hajj ni apayana ni so gbogbo àwọn afẹ́ ìjọsìn yẹn kámákì kankan mi ò wọ́n mi ọ̀kan wà ká máa ṣèwádìí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àwọn àti ṣe lẹ́yìn náà ìgbàlá lọ́lọ́run ó jẹ́ gbòǹgbò kan nínú tawhid táǹfẹ̀ ní tawakkul àtawakkul ala Allah wa ala Allahi fatawakkalu in kuntum mu'minin ṣùgbọ́n sísọ àlàyé fún Al-Qur'an nìyẹn so ìgbàlá lọ́lọ́run yìí ìtumọ̀ ẹ̀ ní pé ní gbogbo àlámàrí rẹ̀ kó kó lé ọlọ́wọ́ bá lọ́wọ́ subhanahu wa ta'ala tọ́wájà fẹ́ ṣègbìyànjú kan ìpè ọkùnrin èdúró lásán gbogbo èyí ṣe ó ṣe ní abẹ́ òfin ọlọ́run náà ni kílọ́wà ní ká ṣe tàbí ní dúró lásán ká ṣàdúrà ká máa lè àzíkiri ká máa dín ní má kìlá àtọ̀ Qur'an gbogbo àwọn eléyìí ní àwọn àjò ńláńlá àjò tẹ́wọ́ kí mùsùlùmí ọmọ sí lélẹ̀ iná lọ́fà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam gbé fi kọ́ wa ní gbogbo àwọn ń tá a máa ṣe wọ̀nyí lẹ́gbàtà bá ti jí àti káfí káfí ó sùn láti dẹ́rì ibùsùn rẹ kí ló ṣe tó tọ́ba jí láàyè òru kí ló ṣe tọ́ba wá jí lásùbà kí ló ṣe bẹ̀rẹ̀ láti di pé àfọwọ́ ni àlọ́tọ́lẹ̀tì ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olùgbà àwọ̀sọ àkọlé àwọ̀ mọ́sálásí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbogbo eléyìí òun ni àwọn àjò tẹ̀ kí mùsùlùmí ká dìmà tàbádì mélèé yìí ọlọ́run subhanahu wa ta'ala kì í sọ́ba àbòsí ọlọ́run náà ni kò ní dàgùn lásán sí ẹni bẹ́ẹ̀ ọlọ́run náà máa kíyèsí ẹni bẹ́ẹ̀ yóò máa dáàbò bò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kò fi wá sínú àwọn bẹ́ẹ̀ ọlọ́run ọba sùlẹ́yìn náà wọlá yìí wálé ìlàlàwù àbúrò bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹ́ àlùwàlá wọlé bàrà wò nìyà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kù ń bẹ̀ sí púpọ̀ púpọ̀ ẹ̀rí mùsùlùmí mi lónìí ẹ̀rí pé ẹni tó jọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ kò ní kò sùn ẹ̀ ẹ̀rí ẹni kì í sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ni tẹ́bà wá bí òfin àá òun kì í tẹ́sọ̀ pípa àwọn mùsùlùmí yẹn òun eh, lóòótọ́ àwọn arábí yẹn kírísítẹ́nì wọn lóòótọ́ wọn ní kìnìkan wọn ní kìnìkan yóò sábà bìnrin gbogbo ẹ̀ so àlè pé bẹ́ẹ̀ lóyà bẹ́ẹ̀ kó lórí èyí nǹkan yẹ kó ọlọ́run ọba ló kó wò subhanahu wa ta'ala ẹni tó jẹ́ ọ̀tá ọlọ́run tí ò ọlọ́run ọba tí ò tọ́lọ́run fẹ́ ó ṣe wá jọ̀ rẹ̀ tiẹ̀ torí pé ń ṣe tiẹ̀ fún ọ ń ṣe nǹkan tí wọ́n fẹ́ ọ̀rọ̀ akọ ọlọ́run ọba jì so káwọn wò tara wa ọlọ́run lẹ́yìn ká wò so ibi táàkì máa wò ó nìyẹn káwọn rí pé ní káwọn bẹ́ẹ̀ nìkan sọ̀rẹ́ ọ̀rẹ́ ò sùn ọ̀rẹ́ kò ní kò sùn àbíkèrè tọ́lọ́run ọba kí wọ́n wá pé kí wọ́n pa ọ̀rọ̀ lágbájá pọ̀ èyí tọba ti rárá ẹ ti a ah, ọmọ ìyá ìsìlámù ni torí iṣẹ́ ìsìlámù kì í ṣe ni torí dáadáa kì í ṣe nígbà ni bẹ́ẹ̀ náà ni dákẹ́jì ẹ̀ náà tọba pé ní èèyàn nìkan kẹ fẹ́ rí àbá kẹ fẹ́ kọ́ kéyìn kẹ kún kẹ sọ̀rọ̀ ẹ̀ lékì èèyàn tọba wá díẹ̀ torí kí ni kìrìpọ́jọ́ tọ̀ ọlọ́run ọba àbí kí ni pé o tù kọ́ máa gbé ń ṣe so àwọn àlàyé pọ̀ lélẹ́lẹ́ ìyá sọ̀mọ́ agbára lórí ẹ̀ síwájú tó yàtọ̀ tó ti lọ so afáwọn ni ká má sìn kankan àgbèrè tọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala so àmì wa bá subhanahu wa ta'ala kó sàlékún ìmọ̀lẹ́rẹ̀ fún wa kó sàlékún ìmọ̀nà rẹ̀ fún wa kó sì gbani iṣẹ́ fún wọn lọ́wọ́ wa so insha Allah mo pe àwọn taba ní kíra lọ́wọ́ ẹ bá wa bá dé taba dé taba dé taba dúró so pẹ̀lú gbọ́dọ̀ pé eke náà làwọn báyìí so a mọ̀ bá wà fún àlọ́ níjòkó yóò mọ̀ insha Allah kí kọ́ ọ̀rọ̀ yẹn sì gùn ọ̀rọ̀ Sheikhul Islam kẹ́mi ẹ̀ so ibi kí abadé ni wàlá yu'malu illa li ajlihi àníṣe kankan àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ̀rọ̀ bàtà yìí náà ọlọ́kọ́fà bàkà sí fún ọlọ́wọ́ bá kọ́nàkó gba ní ìbáàdà fún ọlọ́wọ́ bá ọ̀rọ̀ la ilaha illallah ọlọ́kọ̀sọ̀ ọlọ́wọ́ bá هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين الحمد لله وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم تلك اللون نعم náà <laughs> so ẹsẹ̀ wọn àlàyé fún wọn wà lábẹ́ gidi gan so àwọn méjì jẹ́ wí náà lọ́wọ́ àlábẹ́ rẹ̀ àwọn kan àwọn iṣẹ́ ìbáàdà tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa tọ́lọ̀ ti ṣe nọ́ọ̀sì lóde tó gbé jẹ́jẹ́ ìbáàdà so irun kíkí ni a lọ sí hajj ni a yọ zaka ni a ṣe apẹran ni yálà ẹran léya ni àbí ẹran súná àbí ẹran hadaya so àbí àti ẹ̀ka ọdún akapẹran so kó gbé káyọ̀ pé apá káfí toríkẹ́ lọ́ọ̀ ní káfí sí kábà jẹ́ kí èrò nǹkan ní ọ̀bọ sí wa lọ́kàn ìgbéra rẹ̀ fẹ́ fi sí so lẹ́yìn eléyìí gbogbo lílọ bíbọ̀ wà ń fi ṣe ayé wa lápapọ̀ gbogbo tá à ń ṣe yóò àwọn máa jásí kùmọ̀ pé yàn án ṣe kiri tọ́ lọ́wọ́ ba ìgbà tá a bá ń sọ àwọn òfin ọlọ́run lórí ọ̀kọ̀ọ̀kan àtàwọn àlọ́jà lápèjúwe tá à ń tajà a máa béèrè kí ni òfin ọlọ́run ìwòdó ṣe délé pẹ̀lú òfin ọlọ́run bá ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ kí èmi ní ṣe ọlọ́run bá mi kàn yìí a máa wá díẹ̀ halal ṣe ká lò halal ni yóò máa jẹ́ kiri tọ́lọ́ so báyà ṣe máa kíyèsí gbogbo òfin káàtì ní kọlu ìtọ́lọ ní àgbọ̀dọ̀ ṣe káàtì ní kọlu yìí tí a bá ti ń sọ eléyìí pẹ̀lú àdúrà ọlọ́run ọba so à ń sin kiri tọ́lọ́ náà nìyẹn so ọ̀rọ̀ àpé ní àwọn ìbùkẹ́tọ́ wọ́pọ̀ fẹjú gan ni àmọ́ tí a bá ti gbàgbé bá pé ní tí a bá ti ń sọ òfin ọlọ́run gbogbo ah ẹ̀rì pé ní àfa àdọ̀dún náà ó ti kọ́ wọn bí wala yahillu lahu èyí mùsùlùmí mùkálà fún yẹn nígbà tí ń sọ àlùmùsùlùmí mùkálà mùsùlùmí káàkiri bẹ̀rẹ̀ káàkiri lẹsẹ bẹ̀rẹ̀ hùn ọba bẹ̀rẹ̀ kó wàlá yàhìlì lọ́wọ́ kọ lẹ́tọ̀ọ́ fún ayé àmàlà àmàlà kó ṣe iṣẹ́ kan hatta ya'lamu hukma fi àyàbí kọ́ bá ma kí ni ìdájọ́ Ọlọ́run bíi tí mo fẹ́ ṣe yìí so ní ọkàn ló dùn balẹ̀ kọ́lá wọn sọ wà ní ó kà yẹn gbogbo gbà kí ọmọ ọlọ́jọ́ gbogbo gbà lẹ́yìn yẹ kí yẹn sìn kankan kí Ọlọ́run ọba so lẹ́yìn náà bí ìbáfẹ́ fún yẹn kan lápèjúwe ẹnìkan ṣọlọ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ ọ̀fẹ́ fún nǹkan kirikiri fẹ́ fún so lóòótọ́ ìyẹn ni kó bùkátà ó sì ní nǹkan lọ́wọ́ so àmì yẹn wá fún àmà mi ẹ̀kọ́ wà lọ́kà àníyàn nǹkan mi ni bí a torí tí wọ́n lè gbà mí ìwọ́n gẹ̀ máa gẹ̀fẹ́ bá bẹ̀rẹ̀ fẹ́ kan kó lè bá jẹ́sẹ̀ fún mi àbí wọ́n bẹ̀rẹ̀ sí kíní kan kó lè bá rí kíní kan so ìyóò fi kẹ́lọ́hún kún láàrin yẹn so kọ́lọ́ọ̀jù kún bẹ́ẹ̀ nìyẹn láàrin so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fà ọ̀rọ̀ sápọ̀ láàrin ẹgbẹ́ pé ní gbogbo ìbá fẹ́ ṣe kí o rí pé ní ìyẹn fi tọ́lọ́wọ́ bá sí subhanahu wa ta'ala kọ́dọ̀ kọ́kọ́ wa máa ṣe lórí ẹ̀ kó sì gbà fún wa lọ́wọ́ bá so wallahu ta'ala ala. wọ́n á rí kòsàn ọ̀gbìn ṣe ẹ̀kọ́ náà ni àgbẹ̀dẹ̀ yìí àgbẹ̀fọ́ ẹ̀fọ́ náà náà náà. Naam. Naam. Naam tó òyìn náà wà ní kẹta ń sọ so ọlọ́run bá mọ mú àdánwò wá lóríṣiríṣi ọ̀nà ni so ó lè sọ ìrẹ́lẹ̀ jọ́jọ́ pé ní àìsí mùsùlùmí tá a mọ̀ yí o mùsùlùmí yẹn ni jẹ́ pé ní kò dúró déédéé so ẹni tí wọ́n jọ ń wá nǹkan yìí kírísítẹ̀n ni ìṣẹ̀kọ́ ń sọ ìfowó lọ́pọ̀lọpọ̀ káàkiri lọ́dọ̀ àwọn kọ̀dìtì sáwà ní mo fẹ́ ká wo ṣẹ̀ṣẹ̀ wa nàìjíríà káfi káfi nàìjíríà káfi dáhùn kwẹ́sìn yẹn so nàìjíríà ta fẹ́ ní bí ẹni báyìí ṣe fàǹfà ni mùsùlùmí àti àwọn akéjì tàbí agbára yẹn ó bọ̀ sí lọ́wọ́ tàbí pòsíṣìn yẹn ó bọ̀ sí lọ́wọ́ tó fẹ́ ní so ó jẹ́ kéré yẹn káyọ̀ mẹ́jọ mọ̀ sí fún àdéhùn ní a èèyàn wà lọ́wọ́ ń bẹ̀ èèyàn wà lọ́wọ́ ń bẹ̀ lápẹ̀júwe káàkiri onífọkànbá yẹn máa bá díẹ̀ pé ní ah, ojú òkò jẹ́ èyí ò ní gbà kí ó gbàgbọ́ dè fún wa máa ṣe aburú fún wa látọ̀dẹ̀ so tọ́pẹ́ gbogbo tí ó kọ́ wà lọ́kàn àyà wa náà òun náà ni protect ẹ̀sìn wa protect àwọn àlìwùmà jẹ̀mọ́ mùsùlùmí lápapọ̀ so lẹ́yìn lẹ́yìn ni àwọn iṣẹ́ agbowó fún kọ́kọ́lé àbí kọ́kọ́ skul kọ́kọ́ síbíkù yóò sì wá máa wọ̀ ọ́ níbi ìjàmbá àmàna kún gbowó fún wọn kún mọ́lò òkè kún ó lò wọ́n dà pé gbogbo wọn náà dákan náà fẹ̀ẹ́ rí ń bẹ̀ Allahu alam òmí lè mọ́ jura wọn lọ wọ́n lè mọ́ jura wọn lọ so gbogbo léwu sì ní ó sopọ̀ mọ́ ọ̀rọ̀ láìpù gbèsè ayé wa àmọ́ ọ̀rọ̀ tí ẹ̀sìn ó so mọ́ ara àárín àwa àtọ́lọ́wọ́n ọba wa àárín àwa àti ìtàlọ́ dé bá yàrá kìámà kí ni future ọjọ́ iwájú islam wa kí ni islam nílùú wa kò sí èméjì ń bẹ̀ tá a bá ń gba àwọn tó ọ̀tá wa láyè torí pé ni wọ́n lámàánà torí pé ni wọ́n kọ́lé fún wa àwọn ni wọ́n kọ́lẹ̀ fún wa àwọn ni wọ́n kọ́ fún wa àwọn ni wọ́n sọ̀rọ̀ wa táyé nìkan là ń wò yẹn àwo ẹgbẹ́ kejì wọn bẹ̀rẹ̀ sùn jẹ́ mọ́ra experience fi hàn wá pé gbogbo àwọn tí wọn táwọn bá fi lè dépò àwọn olùlọ ọkọ kìíní kì í pòyàn fún ẹsìn wọn ni so èyí nǹkan tó fún wa láti búlọ́ọ̀kù wọn tàbá ní ọkọ kìíní kì í so ìyẹn sọ pé ọmọ ìyá wa jẹ́ ń ṣèbàjẹ́ kó ń kọ́ ọmọ bá bàjẹ́ lọ àmọ́ tá a bá ti èèyàn wọn síbẹ̀ kí wọ́n bá ṣèbàjẹ́ tí ó ń dẹ́njà bá àmánà tí ò ká ṣe wá àsìkò tó bá gbọ́ ọgbọ́ fèrè rẹ̀ yóò sì gbọ́ kọ̀ọ̀gbọ́ fèrè rẹ̀ ni so ká sílẹ̀ ká so ṣọ́ọ̀kì dé nǹkan tí mo fẹ́ sọ́kà ní pé ní sòkò bá a mú ká máa torí pé ní bóyá kò lóòótọ́ àbí bóyá yọ jàǹbá wa tábà gbé fún ká wá màámà màámà fojú lẹ̀ ká lọ dìbò wa fún ẹni tí ìfẹ́ lẹ́sìn wa ó burú jáì báwo láti jẹ́jẹ́ ìwọ̀n jọ ọlọ́run ba tàbátàbá jọ ọlọ́run ba tọ́lọ́run bá bi wá kí ni ìsáfọ́ lọ ìsáfọ́ náà ni pé ní mùsùlùmí kò lóòótọ́ kò lóòótọ́ pa kí ni nípa tábà gbówó fún yóò ṣe báṣubàṣu kò ní ìdí sẹ́jọ́ ẹ̀kọ́ ṣe fún wa nígbèsí ayé yìí ni tàyé ni o tó ààrẹ èmi pẹ̀lú àwọn èmi wá ń kọ́ mo lórí tèmi sí láàrin ya njẹ́ olórí tèmi sí wípé ní ọ̀tá mi tọ́ pé yọ máa wọ́nà bí ẹ̀sìn ní kí mo ní ká ẹ máa sùn bí òsì ní jẹ́ sísìn mọ́ ibẹ̀ à ló gbàgbára fún tọ́lọ̀ máa wá ń sin hàn wá irú aburú tí wọ́n ṣe èyí tó hàn sí wa ni èyí tó pé àwọn nǹkan mí ń gbẹjọ́ pé underground tí wọ́n ń ṣe tó fi ń pa ìsìlámù lálọ́pọ̀lọpọ̀ ọlọ́sùn pa gbogbo ẹ̀ tọrọ wa sùn wọn jálè kí àwọn kan ní tó lòdìbò fún tó di pé àmọ́ náà yọ kọ́lé fún yọ̀ọ̀rà lè fún ọ wọ́n kan tó ṣe ọ àyànú kí á ọlọ́run ìmọ̀ bẹ́ẹ̀ ni ah, ìmọ̀ bí òsì mọ́ tó kọ́ lọ sí fún wa ní wọ́n nì ó ti fún wa ní kì láàkà jìdù kọ́ọ̀mọ̀n yìí mi nínú bìlá wà yíwá dúnà mani hádàlá ọ̀rọ̀ sọ́lọ̀ ó ti kíra wọn lọ ọ̀nà òní rí ẹni ká tó kọ̀dẹ̀ kó wá máa jẹ́ pé ní yóò wá máa nífẹ̀ẹ́ àbí yóò máa kún lọ́wọ́ màdì hádàlá ẹni tó ti yapa ọlọ́ fẹ́ràn àpòjú ọ̀nà tọ́lọ́ wa kó tún bá ọlọ́run bá yí pé wàlọ́ kánà àbá àwọn àwọn àbùnà àwọn àwọn ìṣòwò àwọn àwọn kàdákàdá kó àkọ́kọ́ máa wọn ni kó yẹ pé ní bàbá wọn ni kó yẹ pé ní kó súnmọ́ wọn jùlí kí wọ́n ti rẹ́yìn so àgbẹ̀yẹ ni kìnìyàn